Dialogue for fluency. Ṣó jẹ̀ kọ́? O ṣeun lọ bá mi rà á. Ràkàrà pẹ̀lú. Ó ti pẹ́ tí mo ti jàkàrà. Irú èwo? Èyíkéyìí. Dialogue again for fluency sójà kan o ṣeun lọ bá mi rà á. ràkàrà pẹ̀lú. ó ti pẹ́ tí mo ti jàkàrà. irú èwo èyíkéyìí.